òkè ah. ògbé tí tó ń gbọ́ mi pé àkójúmọ́ àkójúmọ́ mọ́ níbikíbi tá a bá ti ń gbọ́ mi tó bá jẹ́ ọ̀sán làwa wà mo kí wa pé a kú ọ̀sán bó dẹ̀ jẹ́ alẹ́ làwa wà mo kí wa pé a kú alẹ́ gbogbo ibi tá a bá wà mo kí wa pé a kú dédé àsìkò yìí lónìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí platform mi lórí Facebook page mi mo máa ń sọ̀rọ̀ ránṣẹ́ sáwọn èèyàn kan ni nítorí pé mo rí pé Yorùbá nation iṣẹ́ gbogbo wa ni lónìí mo fẹ́ fi pín program mi sọ́nà méjì àkọ́kọ́ mo fẹ́ fi kí olórí wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ bọ́ra òwò bákan náà ni mo fẹ́ ránṣẹ́ sí àwọn gómìnà ilẹ̀ yorùbá pátápátá ẹ̀yin tẹ́ bá ti ń join mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa ń fọ̀rọ̀ ránṣẹ́ ni pé kó lè dára kí ọ̀rọ̀ ta dẹ̀ fi ránṣẹ́ yìí kó lè bá wọn tí ta fi ránṣẹ́ sí a ní láti bá mi share nítorí pé mo rí pé ilẹ̀ yorùbá iṣẹ́ gbogbo wa ni kò ṣe dá nìkan ṣe kọjá kí wọ́n ṣe fídíò lónìí ni pé mo rí níwùsì kan lánàá níṣù méjì ni àwọn oníṣẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ àkọ́kọ́ ni eléyìí tó kan Olúṣẹ́gun Ọbásanjọ́ tọ́nà lọ sílẹ̀ Kòtónú láti lọ bá eh, pírẹsidẹ́ǹtì Kòtónú sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé fídíò tí mo ṣe ní last week Olúṣẹ́gun sọ́wájú ọsọ pẹ̀lú ẹni tí mo fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wípé a ní ìdìrànlọ́wọ́ wọn wọ́n wá ní yinyinyiní a máa yin ẹni tó bá ṣe nǹkan dáradára ni kó lè ṣe míì sí nítorí pé mo sọ ń gbà yẹn pé a ní ìdìrànlọ́wọ́ àwọn tó jẹ́ pé àwọn àgbàlagbà àwọn tó ní kan àwọn tó jólórí inú mi wá dùn lọ́pọ̀lọpọ̀ pé àbá yìí dìde because news yìí mi ò tí ì wò mo ṣe ń wò bóyá is it true or false ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè ń kórí a máa yin ni ni bí ẹni tó tẹ̀ fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ bí ataba yìí àwú láti ṣe dáradára àti pé láti ṣe sí i tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá yìí lọ síbẹ̀ i'm really happy lábẹ́ pé i'm really happy ni pé mo fẹ́ máa jẹ́ kí àwọn ọmọ Yorùbá mọ̀ pé Yorùbá nation not going back tí àwọn bàbá yìí bá ti ń dìde nítorí pé ìrànlọ́wọ́ la fẹ́ torí mo rí pé Olúṣẹ́gun Ọbásanjọ́ the former Nigerian president ó jẹ́ ẹni tó ní agbára gan gidi ní gbogbo Africa countries beyond the Africa country also ọ̀rọ̀ tí bàbá ìbàdàn sọ àwọn èèyàn máa ń pọ́nlé gan tí bàbá ìbá fi lè support wa Yorùbá nation nǹkan ńlá la rí gbà nítorí náà mo wá ránṣẹ́ sí bàbá pé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe a dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọlọ́run ọba ti pọ́n àbá ilé ó ti fi èjì táwọn lọ́rẹ ó ti fi ipò táwọn lọ́rẹ ní àsìkò tí a wà yìí ohun tá a fẹ́ lọ́wọ́ àbáyé gangan gangan tá à ń béèrè fún náà ni wọ́n gbégbèsè yìí ọlọ́run bá jẹ́ kí wọ́n lè máa ṣe sí i mo ń kí àbá yìí ẹni tẹ́ bá ń join mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share torí ibi tá à ń lọ́pọ̀ lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ sí pé lórí platform mi àwọn ò ní búyàn a máa ránṣẹ́ sí àwọn èèyàn tí àwọn èèyàn kankan ni pé nǹkan tó lè ṣe tó lè ran ọmọ Yorùbá lọ́wọ́ on my platform I'm not about negativity I'm always positive pé kó lè dára torí mo rí pé gbogbo apáta a ní ṣe láti ṣe mo rí pé a lè gba oko tí bàbá yìí ní lọ́tà lọ́wọ́ ẹ̀ a lè gba the best university lọ́wọ́ ẹ̀ nǹkan tá a fẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni pé kó fi ipò tó ti wà tẹ́lẹ̀ kó fi ran ọmọ Yorùbá lọ́wọ́ wọ́n dẹ̀ ti wá ń gbègbèsẹ̀ Ọlọ́run ọba á jẹ́ kán lè máa ṣe sí i Ọlọ́run ọba á jẹ́ kó túbọ̀ pẹ́ fún wa torí bàbá wa ni lábẹ́ bó ṣe lè ń kórè àwọn ẹ̀kọ́ ní kò ṣe dáadáa ṣùgbọ́n tá a bá wò ó ńgbà tí ó máa jẹ president Nàìjíríà tá a bá wò tí Nàìjíríà wà ń gbà yẹn Nàìjíríà ti bàjẹ́ rọ́ndà military ẹni tó máa lè gbàǹgbà yẹn náà tó máa rí ṣe débi tó ṣe dé á gbìyànjú ẹ káàárọ̀ mr ismaila ọdúnrìndé ẹ ṣe tẹ join mi ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ tẹ ń join mi náà mi ti orúkọ yín màmá kí wa lọ́kọ̀ọ̀kan torí gbogbo wa tí ò bá sí ẹ̀yin tí ẹ̀ ń ṣàdúrà fún mi ah, my phone is overheating tí ẹ̀ ń comment ẹ̀yin lẹ̀ ń motivate mi láti wá sí online láti lè ṣe mí lágbọ́ ọlọ́run ọba yorùbá nation ò ní bàjẹ́ gbogbo ilé ogbó ò ní bàjẹ́ ẹ má bá mi ṣe ẹ̀ eléyìí tí mo wá fẹ́ tí tí ó sọ nígbà tí mo ti kí ọ̀bá tán tí a sì ní lọ́wọ́ bàbá bí tí mò ń lọ lórí ètò mi rèé lónìí àwọn gómìnà ilẹ̀ Yorùbá mo fẹ́ ránṣẹ́ sí good morning good morning mo sọ Ọládùméjì Adéwálé good morning to you àkójúmọ́ ẹ má bá mi ṣí ẹ jọ ni pé mo rí níwùsì kan lórí Punch online yesterday níbi tí Mr. Kunle Gap bàbá yìí ń gbé ìmẹ̀kan àfọ̀n tí àwọn ìjọba Kotonu tí wọ́n ti ń gba ilẹ̀ mọ́ Nàìjíríà lọ́wọ́ ní ìmẹ̀kọ àfọ̀n mo wá rí i pé Nàìjíríà ti bàjẹ́ tán pátá ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ ó gbọ́dọ̀ fura ni pé gbogbo bọ́dà Nàìjíríà pátá ló ti ṣí sílẹ̀ tí Mr Kunle Afod nìkan ṣoṣo tó ń gbé ní àdúgbò yìí tí ó bá lè bá gbogbo ìjọba Kotonu jà. Ja tó sì tó sì wíìnì wọn ibo mà ní Ogun state governor wà o ibo ní àwọn commissioner wà a rí i pé kò ń ṣiṣẹ́ commissioner kò ń ṣiṣẹ́ governor láti láti protect border ṣùgbọ́n tí nǹkan bá ti ń mẹ́hẹ àwọn náà ní láti ní láti ṣe nítorí mo rí pé gbogbo àwọn custom ilẹ̀ Yorùbá gbogbo Nàìjíríà pátá ó dà pé rẹ̀ tì nìkan ni wọ́n lé káàkiri gbó nítorí ó gbà mí tì ojú tì mí láti rí i pé another country mi ì gbọ́ rí ó ti ń wọlẹ̀ míì definitely tó gun bá fẹ́ wọlé dé báwo la ṣe fẹ́ mọ̀ nínú abẹ́lé ìmọ̀ àfihàn ránṣẹ́ sí gbogbo àwọn gọ́vnọ̀ tó jẹ́ gọ́vnọ̀ Yorùbá pátá wípé state security tá à ń pariwo pé kẹ́ ṣe àsìkò nìyí láti bá wa ṣe mo sọnu fídíò mi lélẹ́yìí tí mo ṣe kọjá pé àmọ̀tẹ́kùn a ní láti jẹ́ kí ó múlẹ̀ nítorí mo rí pé bóyá ẹ̀rù ń bà àwọn governors wa láti support àmọ̀tẹ́kùn nítorí pé politics purpose kó máa jẹ́ kí nǹkan tó máa lò against wọn tí election bá dé ṣùgbọ́n níbi tó dé dúró yìí ẹ̀yin governors wa ẹ níṣẹ́ láti ṣe àwọn borders wa káàkiri ẹ níṣẹ́ láti ṣe ẹ má gbé ilẹ̀ fún federal government lásán Nàìjíríà ti collapse the only thing tó lè help wa ń sìn ni Yorùbá nation ká lè mójútó ra wa nítorí security torí gbà tí mo wo news yìí tí mo gbọ́ nǹkan tárakùnrin yìí sọ ara mi ń gbọ̀n wípé tó bá ti ń di pé another country mo rí pé another country káàkiri kò yí sí láti wọ bọ́dà wọn definitely anybody can enter into Nigeria anyhow and this property belong to me and you the governors ó belong sí àwọn ọmọ wa generation wa wá ìtẹ̀síwá mójútó àsìkò ní láti wá dìde láti threatening our local government pátápátá láti jẹ́ ká mọ̀ pé ojúṣe wọn ni láti mọ àwọn boundary wọn káàkiri nítorí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ tó bá ti di pé border kò sí boundary mọ́ nǹkan ti ń le nítorí náà tẹ̀ ń join mi Mr. Ọlá Odus ẹ kú ojúmọ́ a kú ojúmọ́ wọn a kú iṣẹ́ takuntakun ẹ ṣé o Ọlọ́run bá máa pẹ̀lú yín pé bí ẹ ti ń ṣàdúrà fún gbogbo gbà torí pé ẹ̀yin lẹ ń motivate mi lẹ́yìn bá mi ṣí ẹ̀ tí mo rí pé àwọn èèyàn ń ṣe àdúrà yẹn náà ló jẹ́ kí n máa wá nítorí pé ọ̀rọ̀ pọ̀ láti sọ nítorí pé on my platform láti jẹ́ kí ó ṣeé ṣe ni nítorí a ṣe ń bọ̀ níbi láti wá sọ̀rọ̀ sí àwọn tó yẹ pé àwọn tó ń wá sí online tó yẹ pé ọmọ Yorùbá mi tí wọ́n kàn gbé news mi tó yẹ pé wọn mọ̀ pé àwọn news táwọn ń gbé yìí wọ́n fi ń kó bá ilẹ̀ Yorùbá ni. ní pé ẹ bá mi ṣí ẹ̀yin governors wa ẹ gbàgbé gba federal government we need your help now mr gani hamidu ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe tẹ̀ ń join mi mr ismail ọdúnrìndé mr ọláòdùs ọlọ́dúnméjì adéwálé ẹ ṣe púpọ̀ ẹ máa bá mi share ẹ máa bá mi share so that a lè kàn àwọn governors wa lọ́wọ́ àti pé àwọn ọmọ yorùbá tí wọn fẹ́ join yorùbá nation kí wọ́n rí i pé tí bàbá wa ọbásanjọ́ bá ti lè join yorùbá nation mo tún gbọ́dọ̀ padà síbẹ̀ wípé kò ń ṣe nǹkan ṣeréṣeré mọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò pé kò lè ṣeé ṣe ó ti ṣeé ṣe o ẹ̀yin tí wọ́n jẹ́ pé ẹ̀yin olórí tí jẹ́ pé ẹ ní agbára tí ẹ ní àwọn ibi tẹ́ ti lè ran ọmọ Yorùbá lọ́wọ́ bàbá wa Ọbásanjọ́ ti dìde nítorí pé bàbá yìí Ọlọ́run bá fún nípò Ọlọ́run bá ti fi èjì ràn lọ́wọ́ ohun tó lè ṣe fún wa ń sìn ni pé kó ran Yorùbá lọ́wọ́ tó jẹ́ pé tó bá lọ orúkọ ẹ̀ ò ní parun àní máa sọ orúkọ ẹ̀ ní bàjẹ́ ẹ̀yin gọ́vnà náà tí ó bá bàjẹ́ lórí tiyín ayé máa sán pa yín o tó bá bàjẹ́ nípa tí àwọn ọmọ yín náà máa bá ń bẹ̀ orúkọ yín ò lè kú ò nínú ìwé ìtàn tẹ bá ṣojúṣe nítorí gbogbo tẹ bá ní pátá ẹ lè gbé lọ ayé yìí náà ló máa padà tán sí nítorí pé mo rí pé now we need state security and then ọmọ Yorùbá ní agbára lọ́pọ̀lọpọ̀ mo mọ̀ pé ohun tí a ní tí à ń fẹ́ ni kí àwọn gómìnà ràn wá lọ́wọ́ kò sí ilẹ̀ kan tó wà nílẹ̀ nàìjíríà tó ní agbára tọmọ yorùbá nípa pé ká sọ pé a fẹ́ jà ní ọ̀rọ̀ bí a fẹ́ kọ́va ara wa ṣùgbọ́n tí ò bá sí ìrànlọ́wọ́ látọwọ́ àwọn gọ́fínọ̀sì yìí ó máa ṣòro ṣe ẹ jẹ́ ká tiẹ̀ wá wò ó ká báyìí wò bọ́ni lọ sílé olóyè Sunday Igboho ó yé mi dájú pé àwọn SARS tó lọ síbẹ̀ kò yẹ kí bí wọ́n nágbára ju olóyè Sunday Igboho lọ agbára tí wọ́n ní ni pé they are from government wọ́n ní agbára government lọ́wọ́ ǹjẹ́ tó bá yẹ kí bóyá àwọn governors wa wọ́n ti wà lẹ́yìn olóyè Sunday Igboho wọ́n máa ń sọ wọn ò lè débẹ̀ kan lọ because kò sí bó ṣe lè jẹ́ government is government ẹ tó máa bá government jà tó máa borí á gbìyànjú lọ́pọ̀lọpọ̀ torí pé kò ń ṣe èèyàn kan it's a body of entity nítorí náà yín gómìnà ilẹ̀ Yorùbá à ń bẹ̀ ni ẹ bá wa dìde ẹ má rò pé bóyá kò lè kàn yín nítorí pé gbẹgbẹgbẹ ni tó bá padà yá yóò padà bọ́ sẹ́yìn kù lẹ́yìn ẹ má yẹ pé kó máa dìgbà tí àwọn tí wọ́n ń pa wọ́n káàkiri wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa yín lẹ́yìn kankan o nítorí pé mo rí pé tí ẹ̀ báyìí ti tújú ṣe ó ń bọ̀ lọ́dọ̀ yín ó ń bọ̀ lọ́dọ̀ àwọn ọmọ yín kò sọ́nà tẹ́fẹ́ gbégbà kò síbi tẹ́fẹ́ sá lọ nítorí pé àwọn bọ́dà sá káàkiri tẹ́fẹ́ gbà sá lọ náà ni gbogbo ẹ̀ ti ń di ìdàkudà yìí tí ẹ̀ bá wá ṣojúṣe tẹ́ bá ń dúró de federal government nàìjíríà ti collapse nítorí tí bá lè gbọ́ news yàrá yìí pé a nation can come láti remove pillar to bind one àti another country papọ̀ without anybody know definitely no border our custom are just after rice our custom are just after the money they want to collect nítorí pé gbogbo ẹ ti dàkúdà ní àsìkò yìí báyìí ẹ̀yin governors wa ẹ jọ̀wọ́ a ní ìdìrànlọ́wọ́ yín gan ẹ jẹ́ ká jẹ́ kí state security ẹ jẹ́ ká jà fún tí ẹ bá jà fún London federal government tí wọn bá gbà fún yín ẹ dálẹ̀ kò sẹ́ni tó fẹ́ mú yín lé lórí there is a way tẹ́lẹ̀ fi ṣe and then this is my message to Ọ̀yọ́ state governor torí mo rí pé Ọ̀yọ́ state governor kò ṣojúṣe tó nípa security ní abúlé olóyè Sunday Igboho gbogbo ìgbà tí wọ́n àtàkì ibẹ̀ mo rí i pé nígbà kan tí a bá rí i pé àwọn jàǹdùkú ń jà wọ́n máa ń lọ gbé amú tank káàkiri àwọn ibẹ̀ ni tí amú tank bá wà káàkiri gbogbo ìgbèríko yìí tó ń lọ bí fifty or thirty mo mọ̀ pé èèyàn kan kàn lè wọlé á jẹ́ pé gómìnà Ọ̀yọ́ state kò ṣojúṣe ẹ̀ tó bóyá ẹ̀mí àwọn èèyàn wá jọ́ lójú ni o kò yé mi o nítorí pé every time every time ni wọ́n ń àtàkì ìlú yìí a kàn lọ síbẹ̀ a lọ kí wọn a tún padà that is not what we want we don't want your greeting we want your proactive action against insecurity in our land we know you are doing better but insecurity in, Ogun, in Oyo State ó mẹ́hẹ̀ nítorí pé kò sẹ́ni tó fẹ́ kọjá tó fẹ́ wá sẹ́kọ̀ọ́ tó jẹ́ pé the main state tí àwọn ọmọ Yorùbá gbójúlé tí ò ní kọjá látọ̀yọ́ state o definitely ẹni tó ní ṣẹ́ẹ̀ṣì rẹpẹtẹ ní Ọ̀yọ́ state nípa insecurity ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jà kí yóò federal government mọ̀ pé bá a tẹ̀ wà lọ́ndà nàìjíríà a ní àwọn ojúṣe tá a lè ṣe fún ara wa tá a lè fi secure ara wa then we the citizen tá a wà tájọ́ ọmọ yorùbá lápapọ̀ ìrànlọ́wọ́ ẹ̀yin governors là ń wá ẹ dìde ẹ gbìyànjú a máa tẹ̀lé yín ẹ ní àwọn ọmọ ogun lẹ́yìn àná fẹ́ jagun o ṣùgbọ́n tó bá rí i pé a tó tán láti dáàbò bora wa nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí wa nítorí pé tẹ bá wo àwọn borders káàkiri ó ti mẹ́hẹ̀ tí border wa bá strong i want to use ibi tí wọn bá wà tí wọn bá ti ń kọ́gbọ́n tí wọn bá ti ń lóye ni wọn máa ń lòye ẹ̀ láti fi kọ́gbọ́n this Dubai tí mo wà yìí if you want to go to Abu Dhabi there's a boundary You cannot just go there without you being having COVID-19 test. You cannot just go there kò níwọ̀ kan o kàn fẹ́ lọ bó ti jẹ́ pé wọ́n wà nù country. Wọ́n á rí i pé àwọn ọmọ Yorùbá á ti láti là wá lóye. My last video tí mo ṣe there is one guy that make a comment. Mo feel ashamed pé ṣé àwọn yẹn kàn máa ń sọ̀rọ̀ lásán ni. Ó ní Dubai are speaking the same language. Nínú ìlú tó ń sọ the same language and ìlú tó ń sọ ẹ̀yà èdè tó ṣe ẹ̀kan náà èwo ló yẹ kó dá wà. if Dubai can be speaking the same language Arabic and olúkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ then kí wà ní Nàìjíríà tó yẹ pé a ní ọ̀pọ̀lọpọ̀ languages tá à ń sọ tá a máa sọ pé a lè dá wà nítorí pé mo máa ń sọ nílùú tí mo wà yìí èmi àtọmọ Ìgbò àjọ ń ṣiṣẹ́ ní company kan náà we can only speak English to ourselves a ní èdè kan àti à ń sọ báwo la ṣe fẹ́ gbọ́ra wa English is a borrow language definitely a borrow ara wa ni tí Hausa tó bá wà mí tí mo wà we can only speak English láti understand ara wa kí la wá ń bára aṣí papọ̀ fún àjòjì la jẹ́ fúnra wa Yorùbá àtàwùsà àti Ìgbò akànjọ wà papọ̀ ní akàntọ́ra wa jẹ ni ìwọ tó bá jẹ́ Yorùbá tí ò wá la etí ẹ̀ kó kọ́nu ọgbọ́n kó jókòó pé èwo ló fẹ́ pè é pé nàìjíríà ti collapse tó sì ń tẹ̀lé pé bóyá two thousand and thirteen ẹ má yẹ kí n tàn yín jẹ níbi tí ó dé yìí pẹ̀lú insecurity two thousand and thirteen tí àbá ètè múra àmọ́ yorùbá nǹkan máa le kò ní le fún gbogbo wa báwa ṣe lè múra nítorí pé federal government ò ní fẹ́ ká rí nǹkan kan ṣe individually it's our governors that can help us nítorí ẹ̀ náà ni mo ṣe ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí wọn ẹ bá mi ṣí ẹ̀ kó lè kàn wọ́n lọ́wọ́ nítorí pé tó bá dìgbà yìí bíi fission ni o tí ò bá ṣeé ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé àwa Yorùbá làwọn abẹ̀sí ní àtàkà àwọn gọ́vnọ̀ yìí nígbà tó bá ti wá padà dojú kókó pé pé kò yẹ everybody mọ́ torí mo mọ̀ pé kò sí tẹ́fẹ́ sá lọ wọ́n á máa tẹ̀yìn I'm not saying we are going to attack you but I don't want to use negative language ní ìgbà yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká take proactive action from now kó máa jẹ́ pé gbégbègbè yẹn kò ní bọ́ sẹ́yìn kò lè wá mi ò ní sọ jù báyìí lọ olúwa tóbi ṣúyọyè lórúkọ tèmi àwọn tèmi a máa pè mí ní ọmọ ṣúyọyè tí a máa fi pàdé nígbà míì yorùbá ò ní bàjẹ́ o yóò máa tẹ̀síwájú wọn á fẹ́ sọ nísìnyí pé àwọn èèyàn tájọ́ ọmọ yorùbá ẹ jẹ́ ká gbé kúdò sún olúṣẹ́gun ọbásanjọ́ nítorí pé step tí wọ́n take yìí ti step tó yẹ pé agbọ́dọ̀ máa yìn ni kó lè ṣe sí ó dìgbà.